ìrọ́pẹ́ àkíyì ohun àwọn àbá àwọn pè ní àwọn nǹkan tó ní nǹkan lè pẹ̀lú ìdájọ́ iṣẹ́ àfaralẹ̀ ọ̀la tẹ̀lẹ́mìtì ṣùgbọ́n iṣẹ́ náà fẹ́ máa ń sàlàyé fún wa ní bí iṣẹ́ ẹ̀mí ọkàn èyí ọjọ́ ilé agbọ́dọ̀ nígbàgbọ́ téèyàn bá ti nígbàgbọ́ sí ẹ̀sìn èèyàn ó lè bàjẹ́ náírà tàbí tí ẹ̀sìn ènìyàn kó ní ìsìnkú ẹ̀yà lẹ́gbẹ́ agbọ́dọ̀ tó sàbẹ̀. Àkídà tó wá dá sí ìfọ̀kẹ́ wá lọ́rọ̀ nì, òun ni àjẹ́ ọ́kàtà àwọn tó ṣáájú lọ, àwọn tí wọ́n bá nàbí lògbà. Àjẹ́ ọ́kàtà nàbí ìgbélé wọn lọ́wọ́, òun la gbọ́dọ̀ Máa gbọ́dọ̀ láti ọkàn mi àjọ́kẹ́ náà ti wá pé ọ̀rọ̀ òlàmọ́ pé sí àkídà ti bẹ lórí àìkìtàrà wàṣùgbù yẹni pé àjọ́kẹ́ tó jẹ́ wípé ìgbìdá máa ń jáde inú kùránì àti inú àtìsí láti máa ń jáde kò ní jẹ́ wípé àbá ìbámu ẹ̀rù jẹ́ wípé bá bàbá wá ní kéde ẹ̀rù kò lè gẹ́gẹ́ bí àwọn kájíǹde náà ní ẹ̀rọ kò làkídà kò dáa lórí gẹ́gẹ́ ìwé náà ló ó kọ ẹni kásánú àlẹ́ àkídà lè làmíyá nínú ìkìtàbí wàsún máa fi àṣọ ìhà ìtumọ̀ rẹ̀ ní àwọn ọ̀rọ̀ pépèpé lórí àwọn àjọ ọkùnrin ìsìlámù tó wá láti inú Kùránì. àdíṣì tó lálàáfíà kó kọ òwe sí àlóyè ẹ̀. Béèjì tí a wá wà, òun náà ní pé òun la Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsì òun la wà Ìbéèrè náà wà lọ bá ìpé àlìyá alámùlẹ̀ wáyé bá àkàlù. Ìjẹ́ ẹnìkan bẹ tó máa gbogbo nǹkan tó pamọ́ kẹ́nìkan wà tó máa gbogbo nǹkan tó pamọ́ nǹkan tó bá pamọ́ gẹ́gẹ́ bá ti máa ń ṣàlàyé fún wa òun ni nǹkan tí ò fi ìṣẹ̀lẹ̀ nǹkan tó pamọ́ nù. Àbọ̀rọ̀ ọgbọ́gbọ́n ẹ̀yẹ náà dáadáa. Àwọn ìgbàlọ́ pamọ́ sílẹ̀ rẹ̀ yìí. Tó jẹ́ pé tó bá gbé àwọn inṣúmẹ́ntì kan wá. Ó lè sọ wípé nínú ẹ̀lẹ́ ni o, ìgbà náà bẹ̀ẹ́lẹ̀. Ó lè sọ pé góòdù wà mẹ́. Ó lè ní pẹ̀tró wà mẹ́. Ó lè ní gàgá wà mẹ́. Ṣé àmọ́ bó ti pamọ́ àbẹ́ Èyí bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ló o, ìjọba ìwà mẹ́. Tá ọ̀tà rẹ̀, àárín àwọn àdìrí rẹ̀, àti. Iná ti ṣẹlẹ̀ kọjá lọ, sọ́nà èèyàn. Ẹ̀rọ anáṣàrà ìmọ̀ wa. Ojú fẹ́yàwó, ojú kọjá lọ. gbogbo tó ṣẹlẹ̀ tí ọkọ̀ jáwé wọ́n ṣàlàyé ẹ̀kọ́ ọ̀nà wo ni wọ́n tọ̀ ṣàlàyé ẹ̀kọ́ wọ́n lọ wá àwọn ṣàyàtì àwọn ṣàyàtì tí wọ́n mọ̀ nípa rẹ̀ sọ àwọn náà mọ́ lọ bèèrè ọ̀rọ̀ àwọn náà máa sọ fún wa pé báyìí báyìí sọ̀rọ̀ ọba kọ́ fẹ́ bèèrè kan lọ́wọ́ máa ṣàlàyé àwọn nǹkan tó ti ẹ̀rẹ̀ jọ lọ́dí. Ìwọ́ àwọn ọjọ́ wípé á yìí gbóná o, ọmọ gbogbo ìrọ̀pamọ́. Eléyìí ti kú òní kí ni ó ti kú òní lọ́wọ́ lẹ́tọ̀ àwọn díẹ̀ nínú ẹ̀ ọlọ́run ní iná wá ìdáwó nínú ìta àrùkíámà ìgbà wo ilé ayé yọ parí ọ̀jẹ̀dọ́ ìgbà wo láwọn ìjọ ilé ayé àrùkíámà ọ̀jẹ̀dọ́ ẹni kò lè jáde olóhùn ọ̀pọ̀ sí tó ọ̀pọ̀ sí rẹ̀ rárá ẹnìkan lọ́gbàgbọ́ wà ní mẹ́rin nínú ìkẹ́yìn.

Pẹ̀lú gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ àwọn sọ fún àwọn ike ìjú ń pè ní jẹ́rẹ́ ìlú. Ìgbẹ́jọ́ ń pè ní ní àlẹ́jẹ́ ìlú. Àwọn ìgbẹ́jọ́ jẹ́ wípé ìwájú ló wà, fílípù tẹ́kíbá òun lọ wà, ọjọ́ iwájú lọ wà, èrè ẹ̀tọ́ jẹ́ wípé oṣù kẹ̀kẹ́ So, ọ̀wá máa, ọba yọ́pọ̀ nípa jẹ́ ìlú ìdí ọ̀sẹ̀lẹ̀ tí ọlọ́la ẹ̀lẹ́fún ọ̀nà. Ìwọ́n rẹ̀ tó lẹ́nu ní ààrẹ kò tọ́ sínú ẹ̀lẹ́nu. Gbẹ́gbẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni, wọ́n dàgbà wọ́n sọ̀rọ̀ ọ̀la kí káwọn sọ̀rọ̀ òní. Bẹ́ẹ̀ni ó ti dọ̀lé tí ó délé tí ó dé gbogbo ẹ̀. Ó kàlẹ́ ní lórí ẹ̀ sí pé mo fẹ́ ní àtúbá, mo fẹ́ ní báyìí tó bá dàrẹ́ ìtòkùn mi jẹun ọlọ́run bá dẹ̀ lórí tí gbogbo rẹ̀ ó ṣe kí ló ó ṣe rẹ́jí ẹ̀rọ ọgbẹ́ àrájì yóò bá ti sáàtò fún ọ láti gbọ́dọ̀ yóò lè rọ́ ọdún ilé kò tó sọ ẹ̀yìn ìyàwó mi yóò bá ti sáàtò fún ọ láti gbére yóò sì tẹ̀lé gbọ́dọ̀ mi nílò sáàtò fún ọ wọn ní à sẹ́yìn lèmi máa ń sún o sẹ́yìn máa sún lálẹ́ o yóò sì tẹ̀lé kí ló ló fi tẹ̀lé eléyìí ọ̀rọ̀ sọ Gbogbo tó sọ yẹn gbọ́dọ̀ yẹn ó bèrè orí ọlọ́run ọba wa ní kó ṣe kí ni o kó ṣe. Tọ́ba wọ náà gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ní sáàkó lọ òní lè débẹ̀. Lọ́sàn ẹ̀ náà sì ní ìṣẹ̀kẹ́ ló lè kí ni o lọ́sàn ti lọ́wọ́. Ilé tó lọ́sàn ẹ̀ lé ó lè má lè lé. Wọ́n yà ẹ̀rọ ní ìwọ́n lè fún ọ̀fẹ́ ìdílé fẹ́ máa lọ lé ní ó lè lọ pé ẹjẹ́ mọ̀ pé gbogbo ọjọ́ mọ̀ lọ yẹ ìjọba pé kí wọ́n máa dá ní jẹ́ àgọ́ méje ní ìṣẹ̀lẹ̀ ó lè lọ pé oṣù mẹ́rin gbogbo kàdé sọ ma ń yẹ ètò ọlọ́run gbogbo ara kò ní bẹ́ẹ̀ súpà ló wá yọ ní wa kó láti wá mú ìgbà táwọn nílé sínú ẹ̀mí wa wípé kò jẹ́ kí nǹkan tó lè sọ bí ó tẹ̀lé fún wa lọ́la àwọn abẹ́sẹ̀ ìyàwó

yá òwò rẹ̀ ti jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí òwò rẹ̀ jọ gẹ́gẹ́ ẹ̀wọ̀n á ní ẹ̀wọ̀n á ní oṣù ọ̀bẹ. èyẹ ti gbé ìgbà yẹn kó lọ́wọ́ kí ló ọ̀lọ́ èyẹ wá ń gbé fún ọ̀gá èyẹ tó yẹ kí àwọn tó ń ta àwọn ẹ̀jẹ̀ lórí ayé lórí torí ẹ̀ mẹ́jọ abẹ́rẹ́ wọn tẹ́tẹ́ lórí wọn ni àyè àlámù àwẹ̀kọ́ ìwà àpàdé ìjẹ́ ìgbẹ́gbẹ́ pé ìjọba wọn àwọn afọ àwọn ọmọ fún wa pé láyé àlámù ìlẹ̀kọ́ ìgbà ayàkùnrin nínú ọmọkùnrin àwọn ọmọ àkàfọ́ wa. Ájá rí gbé láyá aláwọ̀ ìgbọ́ ìgbá àárún sí lọ́pọ̀. Kò jẹ́ ìrẹ́gbẹ́ tó mọ jẹ́ ìlú tó pa àyàfọ́lọ́pọ̀ torí pé ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ gbogbo tí ó tẹ̀lẹ̀ pátá ẹni láti bẹ̀rẹ̀ ayé táyé òkè parẹ́ gbogbo ẹ̀rọ ọlọ́run máa mọ̀ lẹ́yìn ìgbà tó mọ̀ ní ọlọ́run tún ti kálá ọ̀pọ̀ rẹ̀ fún ẹni wọn ti kọ́ ẹ̀rọ ọlọ́run kò yẹ lẹ́ta ṣe tí ó gbàgbé àmọ́ yẹ́n ló fi jẹ́ pé àwọn máa ń sàlàyé kò lè kà ọlọ́run ọmọ rẹ̀ kò lè dàbí ìnáwó máa bẹ náà ní pé ìwọ ọlọ́run ọ̀tá ń gbé ọ̀ mọ̀ ń gbé ọ̀ ọlọ́run ti tètè owó rẹ̀ síbẹ̀. Làyà alábìlẹ̀ ìgbẹ́lẹ̀ ta àdúró. So àkílà ìjọba wà náà ní nǹkan fún ìwọ. Ìjọba wà náà ní nǹkan tó bá ti wà bẹ́ẹ̀ ní ìrẹ òbí ní abala tó ń jẹun sùn. Ìjọba wàá sọ pé ọ̀tẹ́ni tó ń bá tí ọ̀sẹ̀ lójọ wájú. Èmi nìyẹn lẹ́yìn ìgbàgbọ́ mi nínú àkídà ó má gbọdọ̀ múra sí iṣẹ́ yóò wá gbàgbọ́ ẹ̀ sílẹ̀ yìí. Kò wá lọ lọ pé mo ní gbàgbọ́ pé ọ̀tẹ́ni tó ń bá tí ọ̀sẹ̀ lọ́jọ́ wájú àyàfọ́ ṣùgbọ́n o tó wá ní ìdílé kan tẹ̀ lọ́jọ́ wájú ní ọjọ́ ìdílé kan ìdílé náà ó ti bàtíyà rẹ̀. Ẹ̀bí ó fẹ̀sọ̀ orí ẹgbẹ́ gídé ó ti bàjẹ́. Tẹ́lẹ̀ tí wọ́n sọ gbogbo ayé pé àfihàn tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ wájú. Ìyàn tó bá ṣẹlẹ̀, ó pẹ̀lú máa ṣẹlẹ̀ láàrin àwọn gbọ́ pé ìjọba ọbẹ̀ ṣẹlẹ̀, accident ọbẹ̀ ṣẹlẹ̀. Kí ni kàbẹ̀ ṣẹlẹ̀ lọ ẹgbẹ́jà máa ní gbàgbọ́ gbogbo àwọn ọmọ ẹni tẹ́lì kaba tẹ ẹ̀rọ akẹ́kọ̀ọ́ ṣe ní òun náà kẹrin ìgbàgbọ́ ti ní òde bí ó tó bá yọ sí èyí tó ṣẹlẹ̀ ẹlẹ́dà rẹ̀ tó ti gẹ́rẹ̀ tẹ́lì kaba rẹ̀ ń gbọ́dọ̀ ẹ̀jẹ̀ láti ní ìdájọ́ lọ́nà bá fún ní ìdájọ́ ẹ̀fẹ́ ní dáàbò ẹ̀ka ẹ̀kọ́ Ọlọ́run ẹgbẹ̀kẹ́lẹ̀ ẹ̀mà bá gbèjà ayé lọ orí ẹ̀ arẹ́sọ̀ ọ̀nà wa a bá ti ní nínú ẹ̀yìn bẹ́ẹ̀ o lágbọ́dọ̀ ti jẹ́tọ̀ lóòótọ́ ni mo mọ̀ ní pé ọ̀jẹ̀ nǹkan mo ti lọ́tẹ̀ ọjọ́ iwájú àyàfọ́ lọ ìwélé ní ìgbìmọ̀ ẹ̀ ń jẹ́ ìbáàbí sílẹ̀ láti di ẹ̀dà ẹ̀dà ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní ọ̀tẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ́jú ẹ̀ ìtọ́wọ́ ẹ̀fẹ́ ẹ̀mí lọ tó látara bẹ́ẹ̀ ẹja máa ń ṣiṣẹ́ tó wà bẹ́ẹ̀ ni wa kájú ọgbà ẹgbẹ́ ìṣẹ̀lú tó wà náà ni wa olóṣèlú ní àfíríkà. wọ́n ń kí lè rí wa wọ́n lọ́rùn ká ààlà wà ní ìgbàlù bàbá àkíkù lè gbọ́ èdè bá a bá wa sọ. Òun wá ní pé kọ́kọ́rọ́ lè yàn máa ń gbà láti lé jìbì. Tẹ bá fẹ́ mọ sí ìgbà nínú ilé, kọ́kọ́rọ́ lẹ́kẹ̀kí ni òun lẹ́yìn Tẹ́ẹ̀sì débẹ̀ làwọn àfáwọn ti ní ìyẹ́dìdì ó bẹ lọ́wọ́ ọlọ́run àti ìlú àdìmú sí láti nígbà ìgbẹ́. Ọ̀nà táà nílé ń gbé tí ó kẹ̀yìn lọ́la àwọn ọlọ́run ìgbọ́n ó wà ní lọ́rùn ìdàmú ọlọ́rọ̀ ọdẹ ilé tó. Àwọn dẹ́dẹ́ wà lẹ́lẹ́ ọlọ́run lọ́lọ́run ọmọ ní títà àlèkùnlọ́wọ́ àyà àbẹ́ tọ́lọ́run ọba tó bá túùsì ní ẹ̀rọ túùsì. Nínú àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ ọba máa ti kẹ́kọ̀ọ́ wọn. Àrẹ́bí àwọn sọ̀gbẹ́ni kẹ́kọ̀ọ́ ìwọ̀nyí ogun tó bá wa lọ yóò ọlọ́run ọdẹ torí pé kí ló jésù gbẹ̀yẹn ìjìyà rẹ̀ ní pé ọlọ́run ọba lórí kọ́kọ́rọ́ rẹ̀ ọ wá lè sọ pé ìfọ̀ ọmọ fẹ́ fi sí ẹ̀kọ́ kí ẹ wá ní mẹ́rin kẹfẹ́ tó gbà wá àdẹ́bí ọlọ́run àwọn àrẹ́sí ọlọ́run ti kẹ́ ní ọdún ilé ogun máa ń bí náà àwọn àrẹ́sí ọlọ́run ọba ọ̀rọ̀ tó lè àwọn káwà àwọn mẹ́rin àìsà lọ́wọ́ lọ́wọ́ Torí ẹ̀ àgbọ̀rọ̀ lọ tàbí kèkì ṣe èkùnkùn. Káwá ní àbájà kan, orí tó súnmọ́ lọ, ohun àwọn kan, àwọn ọkọ̀ ọlọ́pẹ́ ìyà máa ń pè. Torí ẹ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ́ ti àwọn jẹ máa ń lò ẹ̀rẹ̀ àwọn ọlọ́pẹ́. Àkídà ọlọ́pẹ́ ẹgbẹ́ ẹ̀rọ tẹ́kẹ́ lọ́nà mélòó ọ̀nà tí àwọn ará wọn sì bá ìka àwọn ará wọn lẹ. a sì mọ ará àwọn èèyàn ẹgbẹ́ wà nílé ọ̀rọ̀ àwọn ọdẹ nílò àwọn yẹn tí máa ti ka ẹ̀ẹ́kà ìka díẹ̀ díẹ̀ tí máa tẹ̀ nílò. lẹ́yìn wọn ìjọba ìsìn màmí náà wọn ò lẹ́sọ̀ tí ọ̀bá tuntun. Òkúta gbọ́dọ̀ ọba ó fi gbọ́dọ̀ tó tí àbá àtàwọn ní òun mọ́ kẹjọ́ tẹ̀lẹ̀ èyí náà wọ́n ní ìjìyà tó wáyé àwọn yóò dẹ̀ fún ọjà rẹ̀ ó sì mọ̀ lọ ẹ̀rọ ẹ̀nà náà tó ẹlòmí ò ní ẹrẹ nàìjíríà yìí ní kìníkà ìjọ tẹ̀lẹ̀ lẹ́yìn olèmí ọjà olèmí ọjà kìníkà àwọn ọmọ ọjọ́ ọjọ́ lẹ́yìn gbogbo ẹni náà ń sọ náà lédè mùsùlùmí ẹni wọ́n tún ní ìjàpọ̀ sí ìdẹ́gbẹ́ mùsùlùmí ìsìnkú ẹ̀jú tẹ́bárí wo orí ìyàn sí ní àwọn ti gbà tó bẹ́ẹ̀ ké orí ìyàn sí wọn jẹ́ bí ọwọ́ olùdókòwò náà ṣe á orí náà ṣe kẹ̀kẹ́ bá ní wọ́n ti lọ ètò ìsìn wọn. àbá àbá kẹrẹ kan lè ṣe òun ní nàìjíríà wọn. àbá wọ́n tó wá ní ìgbàgbọ́ sí ẹ̀sìn rẹ̀ lè máa tẹ̀sán lé akẹ́kọ̀ọ́ lórí tó dọ̀rọ̀ ọlọ́run ara ẹ̀sìn fún wa. ọlọ́run ọba nìkan ló ń bí kọ́kọ́rọ́ ìtọ́ pamọ́ ara àkùrá ní inú sọ́kàn ní a láyà lákùnrá náà. wá sọ báyìí nínú àdìsí lára àti àti

táà máa ń tẹ̀lé. méjèèjì wá ti gbé ẹ̀rù lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kẹ́ tó máa ń tí ó tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ wájú. àyàfi dání ọ̀rọ̀ àyàfi àwọn ẹgbẹ́ àwọn onígbàgbọ́ bẹ́ẹ̀ kájẹ̀ náà ti jẹ́ ìbéèrè wa lákòókò ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ káà òun náà káàtó béèrè náà àti màá lákòókò náà ọ̀dẹ́ tó máa ń tó tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ wájú àyàfi kí ni ọ ọgbọ́dọ̀ máa wà ní ẹ̀sìn ìgbìmọ̀ a ti gbọ́dọ̀ mẹ́fẹ́ kí ni ọ àgbọ́dọ̀ mọ̀ sí jẹ́. Tí a bá dáhùn pé wọ́n ní ìlú àwọn ọ̀fẹ́ àti kèsè gàbọ́ kèsè gàbọ́ kèsè gàbọ́ ìbéèrè rẹ̀ kẹ̀ wọ́n. Wọ́n ní máa kúkú mú alẹ́ àmàlí bèrè kọ̀ wá ní ní àlùmọ̀kọ́ nípa kí ní ìsìlá. Ó náà ìdí ọjọ́ kọ́ wa ní ti ó ní ọ̀rọ̀ òfin òfin tá a máa ń lò kò sí bọ́ mẹ́rin jẹ́ wà láyé kí a gbọ́dọ̀ mọ́ lò ààrẹ ọ̀rọ̀ ayé ká mọ́ lò sí tí ọ̀bà tó fi ní ìtọ́ mi mẹ́wàá wà nínú ilé rẹ̀ tí ọ̀bà tó fi inú orí sí àárín dáadáa òfin gbọ́dọ̀ ètò náà ń pè lórí a máa jí ìdáyìn báyìí a máa sùn ìdáyìn báyìí ara òfin náà ilé ayé ọ̀gbọ̀rọ̀ má ló kù alákọ̀ọ́kọ́ ní ẹ̀ka agbọ́dọ̀ ọkọ̀ máa ń pe agbọ́dọ̀ ní òfin ayé ìjọba ayé òfin ẹni tó ní ilé ayé ìdàn tàbí ayé àwọ̀ tó ọlọ́pọ̀ ní ilé ayé ọlọ́pọ̀ wá ní ilé ayé yìí òfin rẹ̀ láti ìgbà máa lò òun gẹ́gẹ́ gbogbo àwọn ti rí wọn ó gbé òfin lè wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ òmìnira mẹ́rin ti náwá yóò gbóbi lè lọ́wọ́ ọ̀rọ̀ àárín òògùn yìí tí wọ́n fẹ́ káwọn èèyàn ọdún náà lóbi jẹ́ pé láàmù gbogbo òfin tẹ́ ẹ bá ń wá bẹ̀rẹ̀ kódà bẹ̀rẹ̀ ní ìtajà gbogbo ọjà lẹ́nu kọ̀ọ̀kan ní ìta tẹ́ ẹ bá fẹ́ béèrè nǹkan ọjà ní pé kí làwọn òfin tó dùn tẹ́wọ́nù ìsìláàmù yẹn tọ́wọ́ wọn bá gbé kalẹ̀ lẹ́yìn òun ni ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ní wípé òun ni kẹ́lẹ̀ òbí táàrẹ lò nílé ayé yìí kò lè fi ayé rẹ̀ dà àkídà lọ́wọ́rọ̀ nínú lọ́wọ́ bá ti ní òdí ìjẹmúsùn tó pé tọ́wọ́ bá ti ní òdí ìjẹmúsùn tó pé ó dàgbé òfin tọ́wọ́ bá kàkàrà ní kùránì òfin tọ́wọ́ ní àdìsí òun nìkan ló lẹ́kọ̀ọ́ pẹ́kàrẹ́ gídọ́ òun lọ́dà lápẹ̀júwe ní a máa mọ́lé kí ni Islam sọ olè tí wọ́n bá mú owó ti ẹ̀rọ rẹ̀ Islam sọ pé ó ti ẹ̀rọ rẹ̀ tó bá jáde lákọ̀ọ́kọ́ ó ti ẹ̀rọ rẹ̀ tó bá jáde ní ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ gẹ́gẹ́ rẹ̀ sí tó wá jà rẹ̀ ní wọ́n máa ń fún ní òrìlé ìfún òrìlé ìfún tí ọ̀rọ̀ pé ni ọmọ fún ní ẹ̀kẹ́ kan tó fi máa rìn ó sì fún ní ọwọ́ kan tó fi máa dé ayé yòókù lọ́wọ́ àti gbogbo pé wọ́n máa ti fi sí kan wọ́n máa dáṣẹ́ náà ṣèlú àpáyé wọ́n máa dáhùn nígbà tí wọ́n ti ẹ̀wọ̀n jẹ́ lọ́jà ìdí ní àwọn òfin ẹ̀ ẹ̀lọ́jà ó bẹ̀rẹ̀ ní oúnjẹ mọ́ ọgbẹ́ ìyẹ̀dì àgbà ní wọ́n yí padà àgbà lọ́jà mú láti táyà sí lọ́rùn láṣùlù lórí lọ́jà lọ́ òfin yẹn bó ti wulẹ̀ sí ilé ọkà omi ìyàlára tó wọ́n gbọ́dọ̀ gbàgbẹ́gbẹ́ òfin yẹn dá akẹ́kọ̀ọ́ náà lò o lórí ilẹ̀ òfin wọn lẹ́gbàgbọ́dá káàkiri bá tí nílé lè ní ẹ̀mí tó ti jẹ́ fún ní òbí tọ́lá. Ọgbọ́dọ̀ gbà wípé òun nìkan ló fi bọ́yẹ káṣe kí ni ó káṣe tó fi. Nísìn àti wá wà ní pé òbí ti ń bẹ lórílẹ̀ èso fi ta. Kálọ́bì Islam ní bẹ lórílẹ̀ á ní gbàgbọ́ pé òfin lọ́dà. Ó ọgbọ́dọ̀ sọ pé ọbẹ̀ nàkó láìpẹ́ máa gbé yàn lọ́wọ́. tó bá ní wà ìdáhùn ọlọ́run ló kọ síbẹ̀ wà sáárì fún wà sáárì pọ̀tù pọ̀tọ́kù àìsíà. a gbé ọrùn kùrà ní báyìí a bẹ̀ fi ara rẹ̀ kí ló rọ wa. ṣé òfin ẹgbẹ́ náà ní ìdẹ́gbẹ́ náà ó lẹ́gbẹ́ ní ẹgbẹ́ bíà. ìlú ẹ̀ẹ́dínlẹ́gbẹ́gbọ́ ní tọ́kì ọlọ́run ọba jẹ́ ní ti ń fún wọn láìpẹ́ ilẹ̀ ẹ̀rẹ̀ ilẹ̀ sí ìlú pé pẹ́sidẹ́ntì lè lékílé o tàbí ìrìnlẹ̀ ọlọ́ tí wọ́n yẹra owó rà kílé mẹ́ta kílé pariwo àwọ̀ ọlọ́làwà ọlọ́ndàwà ọlọ́yẹrẹ tó ọlọ́run ọba ló bá gbé ìjẹ̀kẹ̀ kalẹ̀ ẹ̀ mọ́ta owó òun ló lé òun ló lé àmà ma sùúrù pẹ̀lú ọwọ́ rẹ̀ kàlẹ̀ wọn. Bẹ́ẹ̀ bá ọrịa ọrịa tó fi ẹ̀sìn bá bẹ lórílẹ̀ ọ̀gbọ́dọ̀ tako wílé òbílẹ̀ ọ̀bá ara ń darí òbílẹ̀ ọ̀dà ẹ̀fẹ́ bí mákẹ̀. káwá yóò wá sí òfin ẹ̀sìn lórílẹ̀ wọ́n wá lo òfin bámbé tí wọ́n wá lò láyé lórí constitution èdè ààrẹ constitution ó là ń lò òfin táwa ń lò yìí ọ̀gbọ́dọ̀ wá sọ wípé ọ̀dà àgbègbè ọlọ́pàá òkúta sí láàrin ara wa sí ó ṣe kí ni ọjà àjòjì ọ̀nà tó kọ́ ọ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀sìn ẹ̀sìn gbàgbé tí a bá wá ní pé ọjọ́ ṣe kó fi ọlọ́wọ́ owó orí rẹ̀ lórí rẹ̀ òkúta sí ọlọ́wọ́ owó orí rẹ̀ òkúta sí lórí náà ti dá ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sìn ti ní náà ẹ̀sìn ti láyé ọmọ lọ pé òkúta ọmọ àti ọmọ ti orí rẹ̀ fún ìpín ọlọ́wọ́ ọba lọ́kún dé ní láyé àtọwọ́wọ́ àti tálákà àti gbogbo ẹ̀ wọ́n jalè wọ́n gbé lọ. tó látara bẹ́ẹ̀ òun náà ti gbé kí la gbọ́dọ̀ máa gbìyànjú tó tó pẹ̀lú ilẹ̀ ẹ̀. tẹ́ wọ́n òfin tó dá láti lò ṣùgbọ́n bàtà ní bára bẹ́ẹ̀ àgbà kan àwọn ilé òfin ẹ̀ wájú pé wọ́n lò ọmọ sílẹ̀ àtọ́wọ́ mẹ́rin.

irú àwọn ẹ̀ṣẹ́ bá ti gbé máa ń dá ìlànà ìjọba ẹ̀rọ dára rẹ̀ kúkú náà alẹ́kàlálù bèlèkọ̀wà ní náà lọ́mọkọ́ bèlèkọ̀wà ní ní àrẹ̀kọ̀kọ̀wà ní sàmì ìsìláàmì kúkú tí ẹ bá ti ní òfin rẹ̀ pé ẹ̀rẹ̀ dá àti òfin ìsìláàmì rẹ̀ bèlèkọ̀wà lọ́lọ́ ẹ̀rọ wọn pé ó ní lórí ẹ̀rẹ̀ ilé òfin ọlọ́run àgbẹ̀lọ́dún tí ó bá yẹ kẹ́ tí wọ́n lágbára àti lè lò ó

wọ́n ìdílé wa ayé àbúrà máa ń dá ọ̀rọ̀ ní bàbá bá ń yá kú bìbà á ń jà lọ́gbọ́ gbogbo ẹjọ́ bá ti lo òfin ọlọ́run ọba ọlọ́run tí wọ́n lágbára àti lòfin ọlọ́run tí wọ́n ọlọ́run

ويتخيروا مما أنزل الله وأنا أعتقد جاي جاي هو في أراني أجاب لي إليه رأى إليه رأى إليه رأى عليك وقت عليك أجاب لي وأنا أمي إلا جعل الله بعثهم بينهم ọ̀rọ̀ yà ọjọ́ bá jẹ́ lọ́nà àti òyìnbó olùsọ́ ọlọ́run ni wọ́n máa bára wọn jà ní títí ayérayé

ọlọ́run ọba tẹ̀ ẹ̀kú rẹ̀ nínú ọdún ìgbòho wọn. Wọ́n fẹ́ àwọn tó gbọ́ ẹ̀kú láti ọdún ìgbòho wọn. Àwọn tó ti máa gbọ́ ẹ̀kú tẹ̀ ọdún ìgbòho wọn. Ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀kú. Ó lẹ́gbẹ̀ẹ́ pé lórí gẹ́gẹ́ bí àwọn Ìgbẹ́ àwọn bóòlù tí a máa ṣe ní orí ìròyìn alákọ̀ọ́lẹ̀ ẹlẹ́kìí ni pé kí ẹ bá gbọ́ ìjà kíkà kí ẹ ta ilé pé èyàn ti ti dáná ẹgbẹ́ iye báyìí ló fẹ́ ta ọjà yìí ẹnìkan wá dé wá sọ pé lórí ọlọ́run ta fún iye báyìí tí ó ti ṣe iye yẹn kò sì jẹ́ ìgbẹ́ tó lọ́wọ́ títí ìyọ̀bá tá a fẹ́ nìyẹn pẹ̀lú gbogbo rọ́ọ̀bà tẹ̀lé sí náà Thank you. المستقيم ولا حول ولا قوة إلا بالله إذا الجواب غير بنزل alákọ̀ọ́kọ́ lẹ́yìn lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní pé tí ẹ̀jẹ̀ lọ́wọ́ wá bá wa tó sọ pé ìrìnàlá yìí pẹ̀ ẹgbẹ́ tó máa ń tẹ̀lé ní àbúrò wa. ṣùgbọ́n nígbà tẹ̀lé ẹ tó kúrò ìyẹ̀dùn pé òòrùn ti sáàkẹ́ ọtí ṣùgbọ́n láwọn akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ mi ènìyàn òun náà rí pé ẹ̀mí ọmọ ènìyàn yóò máa sọ pé ṣe nǹkan yìí nǹkan yìí nǹkan yìí ìdáhùn sí lórí náà ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ẹni ẹ̀ òkú ìlú kankan pè ní aláwọ̀ tó lè fi mọ́ èyí ọmọ ọrụ ala aláwọ̀ tó lè fi kíra ìmọ̀ ìdáńpẹ̀ bẹ́ẹ̀ ni adùngbàgbọ́ adùngbàgbọ́ yẹn àwọn tó ṣáájú lọ ọlọ́pàá máa Owó wa bẹ̀ wá tó ṣe ní kámẹ́rà. Tọ́nà àdùgbàgbọ́ ni pé kí ìròkú lórí nínú inú èèyàn ọmọ ìgbàgbọ́ èèyàn ọmọ ẹ̀rí ẹ̀rọ yóò mọ̀ èmo nígbàgbọ́ lórí ìgbàgbọ́ àrẹ́gbẹ̀yà. Tó ìyẹn náà pé àlàáwá tó ti kí náà ìmọ̀. Ìyẹn ni ọ̀pọ̀ tí wọ́n lọ ẹ̀mí ọmọ ìrẹsì. tó bá ní ẹ̀mí yí tẹ́lẹ̀ kọ́lá tó kọ́ máa sọ́gbẹ̀rẹ̀ zero kìíní ní ẹ̀mí wá ṣùgbọ́n àánú ọlọ́run ní kọ́lọ́ tó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run ẹlẹ́gẹ̀ẹ́jì wa ní ilé ẹni yẹn tó wà òun náà kò lè má ọba ń ṣe ìjọ wa máa ṣe náà àwọn ọ̀rọ̀ tí ó máa gbọ́dọ̀ máa wọ́n lọ́wọ́ yẹn títí díẹ̀ bá ti ń wá yẹn oníkọ́ wà lẹ́gbẹ́ ní ọ oníkọ́ wà sọ títí díẹ̀ ó lẹ́gbẹ́ ní ojú àpò òbí ní ọ̀rẹ́ títí díẹ̀ wà náà yẹn wà náà yẹn títí díẹ̀ bá ti wá bá ti gbé dáa yóò lè gbé lọ sọ yóò máa tún sọ yóò máa tún sọ fẹ́ẹ̀fẹ́ yóò máa tún sọ fẹ́ẹ̀fẹ́ tí ó lè gbé ní tí wuyewuye yóò kúrò lóru ẹ̀mí ẹ̀ torí pé kí ni ẹ máa ń bẹ̀rẹ̀ ìgbàgbọ́ tó ẹ̀rọ pé ìwọ náà ti ń tọ́wọ́ àti tó ti bẹ̀rẹ̀ ìgbàgbọ́ tó o ti ti lọ nínú orú gbogbo àwọn ọgá àlámà ìgbà tí kẹ̀kẹ́ bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní títí kan ọ̀rẹ́ à ẹ̀mí yóò ló ti ní yóò tó wọ́n máa tàwọn tó lóhùn tí ẹ̀ máa lè ó ti di ọlọ́run ó ń bí yóò dẹ̀ tọ̀ ọ́nú pẹ̀lú ẹ̀ òṣèlú ní òṣèlú ọ̀pọ̀ ọlọ́dún. Ní ìwà ní gbogbo àwọn ọ̀gá yẹn ló pọ̀ sí ilé ìlú padà mẹ́rin sí bọ̀. Ọ̀pọ̀ àlẹ́ tó ń lọ ọ̀nà ìjọba ni wọ́n pàdé wọn wọ́n tẹ̀ sí jẹ́rí o. Ilé ìdílé tí ọ̀sìn gbogbo ọ̀rọ̀ ọ̀nà ìjọba rẹ̀ ń fẹ́ òṣìṣẹ́ wọn ní pé kó o lè ta akẹ́yà ọ̀jẹ́ náà. Wọ́n lọ́jà pẹ̀lú àwọn ará ìrìn àjò náà. Kò ní ẹ̀ ti jẹ́ tó jẹ́ pé àwọn akọ̀wé yẹn. Bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ òun náà ní pé ètò nítorí ọgbọ́n So, kìí ṣe ìgbàgbọ́ nìkan. So, kìí ṣe ìgbàgbọ́ ara. Kò sínú ìgbàgbọ́ ìsìlámù kó ra ọjà. Ó ní ìgbàgbọ́ bá ṣe ìta ìwọ́n náà ṣe ká hàn wò kátó ní ìgbàgbọ́ ìsìlámù. Olùdókòwò lè ní ọmọ wọ́jà. Ìgbàgbọ́ wọ́jà ìgbà wájú rẹ̀. Ọ̀rọ̀ ọ̀lọ́run láti tàbí ìfún ìkẹ́lẹ́ Agbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ìlú ní ìgbẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó ṣe àgbẹ̀ ẹ̀kọ́ ní láìláì. Olé náà máa wọ́jà máa ń tí lọ bẹ́ẹ̀ rẹ̀ ní 20. Ẹ̀rọ ọ̀rọ̀ ìṣòro tó rẹ̀ àti ní ìṣẹ́. Wọ́n dá mi ẹ̀mọ̀ gbọ́dọ̀ tó ti gbẹ́gbẹ́ mẹ́tẹ́lẹ́ sọ́. Ara ìgbẹ̀rẹ̀ jẹ́ ẹgbẹ́ pẹ̀lú lẹ́yìn ìyá yóò àmọ́ lóko rí ọmọ ní wíìkì náà ọjà ẹgbẹ́ ọgbẹ́ gẹ́gẹ́ bí wọ́n tó ń gbé ní kò dé ní ti náà wọ́n tó ń gbé ní èrè tó ń gbé ní tó bẹ́ẹ̀ two thousand lọ́ra ẹ̀yẹ kan six thousand wọ́n á pè ní two seven ọgbẹ́ ẹ̀yẹ náà ẹ̀yẹ eléyìí kan jọ ní kẹ́lẹ́ kejì tí ọmọ ẹni ẹgbẹ́ ọjọ́ wọ̀ sí pé iye kọjá ìwọ́sùn tó fẹ́ fẹ́ mẹ́ra ó lọ́mọ ní jẹ́ ah, ẹ̀kẹ́ ìbára owó mi ò débi ní ẹ̀dọ́rọ̀ ọlọ́run wà ní oṣù lẹ́yìn ìdókòwò lóṣù ṣé ibi tó yẹ ní ẹ̀rọ ìdókòwò lóṣù kìí ṣe ibi tó yẹ kí ni o ó ti jẹ́ ẹni tí wọ́n wà ah, lọ́gbẹ́ àgbọ́lọ́ ni mo ṣe àbẹ́wà ni gbogbo owó tí mo kọ́ wájà Àti ilé ìjọ ẹ̀kí ìgbèrè kí ni ó yóò rẹ̀ dáa lè rẹ̀. Òwòkú ẹ̀dá rẹ̀ ìjọ́pọ̀ ní ìgbà àtàlọ́wà. Ṣọ̀tọ́ abẹ́rẹ̀ fún ẹ̀lú ìgbẹ̀rẹ̀ òòrùn, òun ìgbẹ̀rẹ̀ kí ni ó wọ́ ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ ẹ̀sọ̀ àwọn ìṣọ̀ká lẹ́yìn láti ẹgbẹ́ láti ẹgbẹ́ sọ pé ah, ilé ìyẹn ẹgbẹ́ lọ́pọ̀ àwọn ọmọ pé iṣẹ́ ẹ̀mọ̀ wípé kò sí ẹgbẹ́ ìtàgélé èyí olè sí ìyẹn ẹgbẹ́ lẹ́ ìjàpúrẹ́ ní àárín ọ̀dọ́ pé ìrọ̀lẹ́ ìjàpúrẹ́ tó yẹ jẹ́ ìrìn. Ẹgbẹ́ ìrẹ́lẹ́ lẹ́sẹ̀ ńlá wọ́n ní kí ni ojúṣe àwa mùsùlùmí nínú ìkúta àwọn yìí gbogbo àpáta ẹ̀yà kò sí ni ìdí ìsìláàmù tó máa tó aláàkẹ́ sí òun náà ní ká ní sàmàdà àwọn sọ̀rọ̀ àti obìnrin pé kọ́kọ́ lọ wà níbi arábìnrin ọ̀sàpẹ̀gbúrú àpapọ̀ kí náà lórí arábìnrin ó kọ̀ wá tẹ̀lé o tó jẹ́ pé àwọn kan ní wọ́n kó gbogbo ẹgbẹ́ yóò ní ìrẹsẹ̀ ní pátálọ̀ gbogbo lẹ́jọ́ tó yóò ní àwọn kan ló lè nínú àbẹ̀lò àwọn àbá ní ṣe lára àbẹ̀ àbẹ̀lò ní ẹ̀sùn mọ́lẹ̀ lẹ́nu ẹ̀ máa tójú kèrè ní ẹ̀sìn máa bẹ̀rọ̀ pé kọ́lá ọgbọ́n ní ẹ̀sùn ọ̀pá ẹ̀rọ mẹ́rin máa rẹ̀ pé ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n rí níṣe

kò sí kò sí jọba. Báyọ̀ bá àkókò ní oṣù jọba àkókò yá ni alájọ́ ọ̀dẹ́. Kò sí jọba ọ̀dẹ́ ní ọjọ́. Ẹgbẹ́ ọjọ́ òun ló gbà máa dára ọmọ inú lé tí ó lè tí ó rí ẹgbẹ́ tó gbà lé. Tó oore ni pípé ìròyìn ìjọba. Báyọ̀ ọjọ́ òun jọba ló fún wa. Ẹni tó ẹgbẹ́ ẹni sùn náà lọ́wọ́. Ọlọ́ọ̀lẹ́ni sùn. Ẹni sùn. Àrẹ́bìnrin ẹgbẹ́ sùn ẹ̀ẹ́dù pàdé èmi tí máa fi lórí ní àárín inú àìsẹ́nì. Ṣéjú lórí òun lọ́wọ́ abẹ́wà tó àmì kẹta bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ láti ṣùgbọ́n lọ. Àmì kẹta bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láti ṣùgbọ́n lọ. Tó abàǹkẹ́gbẹ́ ni, ajẹ́gbẹ́ ni, ajẹ́gbẹ́ ni. Ẹlẹ́bí ìgbàlẹ́ bẹ́ẹ̀ tó fi nìkan lórí láti máa wọlé ní ẹ̀gbẹ́ ni a ní àbá ẹgbẹ́ ìjàmbá ronú bá wọn àtàrà jẹ́ mùsùlùmí àdúrà kan àwọn náà lè mú ọ̀pọ̀lọpọ̀ náà a máa ń gbàgbé ọlọ́run tí a bá fẹ́ tóbi pẹ̀lú àgbàgbé ọlọ́run a máa ní ẹnìkan ló lè dé gbogbo ẹni tí a máa ń gbogbo gbogbo ẹni ló lè dé ẹni tó náà gbé ẹni na mole ni tunakama parole kitu nagenda na roho la mungu yote tunataka wale amsu ekana da da ikawa na roho kama kama sio ngumu wala sema kwa jinsi kama ya bila ndewa ya kuwe Gbogbo ẹ̀dá àgbẹ̀sẹ̀ ìwájú ọ̀nà. Ẹ̀tọ́ ní ọmọ àjọ. Níbi tó bẹ̀ ti dáa jù lè lọ́kùnrin. Torí bẹ́ẹ̀ yé ní ìlú ayé ọmọ ọba tó wá pé àwọn ọjọ́ kan láti. Èyọ́ lè fara dání, ọ̀rún gẹ́gẹ́ ní ìdáhùn gàdá láti gẹ̀gẹ́. Tí ó bá rí ṣùgbù, èyí ó kẹ́ àti ṣùgbù yẹn dáa ìgbẹ̀sẹ̀. Ilé ẹjọ́ kẹ̀kẹ́ náà ẹgbẹ́ yóò rọ̀ pé ọlọ́gbẹ́ gbogbo sórí ilé ìgbó jẹ́ àbẹ́. Ẹ ti dá. Ìjọba ìjọba ní ilé ìdíje ìtọ́lọ́dọ̀ ọlọ́run. Mo fẹ́ sọ wọ́n lẹ́sẹ̀ fẹ́ Mo lẹ́gbẹ̀rẹ̀ fún ìgbàmájú ọlọ́run owó ìyá fẹ́ kí ní ogun ìpìlá. Èyí ká máa sọ́ra pẹ̀lú jọ́mọ̀ jáde lẹ́nu wa. Ìyá máa sọ́ra pẹ̀lú jọ́mọ̀ ọlọ́run sáà ní ọmọ wa. Ẹkùn ọlọ́wọ́. Sojú ẹlẹ́kẹ̀ẹ́ ni wọ́n ní àkùdá wa yìí. Àgbọ̀dọ̀ jẹ́ wípé owó àátúmọ̀ ra owó pẹ̀lú ẹ̀kún. Ìṣọ̀gbọ́dọ̀ abẹ́ já sí lọ́wọ́ pé ní ìsìn gbogbo agbègbè ní ètò kéré jù one thousand hundred naira òun ètò kéré jù ọ̀sẹ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà òsì. tó nígbà ara máa ń gbé báwo ni àtiwábẹ́ ṣe ní situation báyìí. kẹ́rin situation yìí ẹ̀sùn paramọ́ ká mú ìṣòwò ra owó ẹ̀sùn kan ẹgbẹ́ kájọ lọ wọn lé dáadáa tí ó fi ní ìfẹ́. Ìwọ́n tó bá ní owó jẹ́ inú tó lọ bó rẹ̀ bá máa ń bá. Lóòótọ́ wọn máa jẹ́ mo ọ̀rọ̀ àwa owó kan ẹgbẹ́ ọmọ àti bísínẹ́sì kan bí ìdá bísínẹ́sì tó lè ràn lọ́wọ́. Iṣẹ́ sì mú wa dọ̀rúrà ló lè gbé èèyàn lérú bá àwọn kí dọ̀rúrà ló lè jọ lélẹ̀. Ẹ̀tọ́ àwọn ara pẹ̀lú òun. Èdè pa ọbẹ̀ jẹun. Tọ́wọ́ ní ọdún tí wọ́n tún á pa ẹ̀gẹ̀gẹ̀ lọ́dọ̀ lè lọ gba owó. Owó tí ó jẹ tí ò ní ju ètò ọbẹ̀ ti jẹun lọ. Kẹ́kẹ̀ rẹ̀ fún alágbára jù ọjọ́ kan tí ọbẹ̀ ti jẹun yẹn nìkan lọ́gbà. Owó lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ̀ ti gba sáàjì ìdílé o. Lọ́rùn àwọn olùtúwàbù bọ̀ kò sówó kankan, ọbẹ̀ ti wọ́n mọ́tò òkú bí ọkùnrin òṣè kankan àdókì ní ti owó ní ẹgbẹ́ ẹgbẹ́ ní owó tó pọ̀ mọ́tò ní nìkan ló fi délé ẹ̀rọ ajẹ́lé lájẹ ẹgbẹ́ bá ń pọ́nbẹ̀ ní owó tó fi jẹ́ nìkan nìkan ló gbà lẹ́sìn tó wà ní. Òwúrọ̀ ló ti kẹ̀kẹ́ rárá. Sọ kéèyàn náà wá sa tẹ̀tẹ̀ rẹ́lẹ̀ ìdàmà rẹ̀ àdá pẹ̀lú ìpínlẹ̀. Ìyẹn kọ́kọ́ yọ owó tuntun ní náà ìtọ́jú ẹ̀rọ àwùjọ wa ní ó lè lè lára ìgbẹ́gbẹ́ mi wà ní gbogbo wáyé bí ọmọ ọmọ ẹni ìfẹ́ ní ibi tí wọ́n ẹ̀gbẹ́ ẹgbẹ́ ìjọba Ìgbẹ́ ọmọ ìgbẹ́ tó wáyé lẹ́gbẹ́ ìgbẹ́ ìrànlọ́ máa

Ọlọ́wọ́ ọ̀rẹ̀ fẹ́ kí ọmọ ìrìn àpàmì ìlọ̀rẹ̀ ẹgbọ́rọ̀ mọ́ ọmọ ìrìn tó lábẹ̀ abẹ́ ìgbọ́gbọ́ bá ní tí ọba ní títà wárọ̀ ọ̀pàmì ìrìn.

Bẹ̀rẹ̀ àwọn eléyìí tí wọ́n wò yẹn, ọlọ́run ọba ti ṣètò ẹ̀ síbẹ̀ tí bàbá ìjọ bẹ́ẹ̀ tó máa dùn. Ètò yẹn ti wà ọlọ́run ọba ti ṣe é ṣe fún sánmà. Ó lọ rẹ́ ti dé wọ̀n kí n sọ ní ti rajẹ àti bàbá ìjọ mẹ́jọ gbogbo tó ti dúdú. Ẹ̀yọ̀ pé ibi wọn ti fún àtà. Ẹ bá yọ̀ ọlọ́run lóru. Ìtú ń sẹ́yìn ẹ̀ ti wá ó ti wà bí bàbá ìjọ ti ṣẹ́ wọ́n kà sọ nílé rẹ̀ lọ́wọ́ bá tẹ̀lẹ̀ sílẹ̀ ó wá máa ń kéré sí ilé orí ti padà ẹ̀dá ọba àgbọ̀nmọ́ náà ìgbé láàdá níkà á sì kẹ́kọ̀ọ́ nígbà ẹ̀ka nígbàgbọ́ pé ètò ẹ̀rù àgbẹ̀dọ̀ ṣe máa ní àtúnṣe ìgbàgbọ́ àwọn ìtọ́já olùjá nígbà tí àìsọ pé títí wá sí wa ọgbà ìtọ́já ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ tó tẹ́ láti gba ọ̀pọ̀lọpọ̀ máa ní wọn. Ẹgbẹ́ kí ni oríṣi máa ní kiri ẹ̀ tí wọ́n ti tọ́jú bí ó ti wà níbẹ̀ láti gbàgbọ́ sí náà. Ṣùgbọ́n kan wá ní kí ni wọ́n á ti tẹ́tọ́ wọ náà. Wọ́n bẹ̀rẹ̀ nípa káà. Àwọn apá àkẹ́kọ̀ọ́ yọrí pé ọ̀rọ̀ káà ọ̀dọ̀ méjì. kí ọkọ àti àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba ti ṣètò bí nǹkan yóò ti máa ní padà ó fún sínú kùránì eléyìí ẹ̀yẹ́ wò láti ìjọba ní báyìí yóò báyìí ìjọba ní báyìí yóò báyìí ìjọba ní báyìí yóò báyìí. ó bá tẹ̀lé ó lè fún wọ́n tún máa mọ̀ bẹ́ẹ̀ fún lórí. Òrẹ́ kí ló tún náà kè ló tún náà wọ́n bẹ̀rẹ̀ ìwà rẹ̀. Wọ́n wò rẹ̀ lọ́wọ́ sí i. Ẹbí ẹ̀sìn náà torí kó ní àmì ara ẹni máa ṣe bí ó máa yí wa. Wọ́n ní ìdèjọ́ rẹ̀ sílẹ̀. Ètò tó ti Kí ni ẹbí débẹ̀ lọ́dọ̀ máa ń pè ní ní kéré kù ní ìgbà? Ẹbí ẹ̀sìn náà

ó ní wọ́n ní kékeré wọ́n ní sí padà lọ́nà èkó jẹ́ ìlú scanner tẹ́lifí fún ẹ̀dẹ̀ ẹ̀yìn olùdíje àtọ́ sílẹ̀ ìrẹ̀lẹ̀ wọ́n bá bí lọ sí ọba yẹ̀ wí wọ́n Ṣùgbọ́n ó máa ń kiri, orí lẹ́yìn ìwà ní kí ni ó ìtìbọ̀ wá tẹ̀ láti ìpínlẹ̀ ọ̀rọ̀. Lẹ́nu àwọn abẹ́rẹ́ ìpé nínú ẹ̀lẹ́ṣàn tí ó jẹ́ bí ẹ̀mọ́ bí i Bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka àlùkò ọ̀rẹ́. Ọ̀pọ̀ ọ̀rẹ́ ti gbé káwọ́. Àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka àlùkò ọ̀rẹ́ mi kí ọ̀dọ́ tó jọ jọ. Àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka àlùkò ọ̀rẹ́ mi kí ọ̀dọ́ tó jọ ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀dùn. Àwọn ọmọ ẹgbẹ́ Ẹ̀rọ àkáńtà ti kára tó sọ pé òṣìṣẹ́ ọlọ́run, olóògbé nínú ọ̀hún lọ́ọ́ gàlù ẹ̀ka máa ẹ̀lẹ́ṣàn ààrí ìjọba ẹni láti nínú ìlọ́ ìlú ẹgbẹ́ àwọn olórí máa ń tẹ́ ń gbé kalẹ̀ ẹgbẹ́ nínú ẹ̀wọ̀ tó ti ń lo ọ̀wọ́ ajá kẹ́ni kan kọ́ta àwọn ẹgbẹ́ ọwọ́rọ̀ mẹ́dìlò ìgbẹ̀mú Bẹ́ẹ̀rẹ̀ ọwọ́rọ̀ mẹ́dìlò ọjà bẹ́ẹ̀ ọjà rárá kí é ṣe jẹ́ kí mú wa kẹ́ni kan jáde lé ọ̀ èyí ló jẹ́ mi ọgbọ̀rọ̀ mọ́ kiri ọgbọ̀rọ̀ mọ́ káàrẹ̀ ìgbẹ́lẹ́ wọn ní ọgbọ̀rọ̀ mọ́ kiri tí wọ́n ní ọgbọ̀rọ̀ mọ́ nílò èyí lè ní kí ẹgbẹ́ kí ọ̀la káàrẹ̀ tó kọ̀ wọn ẹgbẹ́ mi rẹ̀ ẹ̀ka wọn ìyálẹ̀ ẹ̀ka láyẹ̀ tó kọ̀ ẹgbẹ́ mi rẹ̀ ó jẹ́ ibẹ̀ ara yìí jẹ́ nínú àwọn tó ti dòkè lọ lọ́dọ̀ àwọn ẹ̀ka wà lẹ́jọ́ wọn ò ní sí ìjọba ẹgbẹ́ lọ́dọ̀ ẹgbẹ́ tó bá ní ìwọ̀n lọ fún

ẹ̀kàbẹ́ lò abẹ́ lò ní ayé lásán ni ìlàjẹ́ ní ká sọ ní ayé ìdí méjọ ìdí àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ àti ìdèbí náà ń lọ ikú rà ń lọ ìgbẹ́ ti gbé kalẹ̀ níbi táde kí lọ ó lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ká ọ̀sán ní ìrẹ́lẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sùn ẹgbẹ́ o nínú ìjọba ti kí ni ọ ọjà kí ni ọ ẹ̀lẹ̀gbẹ̀ ẹ máa bẹ̀ lọ́wọ́ pé ọ̀rọ̀ ọba ni ó yẹ fún yìí Ìgbàdé àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n ti parí wọn lẹ́gbẹ́ parí. Ọjọ́ ìrọ̀lẹ́ ẹ̀yọ́ tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá máa ń jẹ́ fún ìyẹ̀lẹ́ ìyẹ̀bí ní orí lórí ìrìn. Wọ́n náà ti sọ́ra rárá agbọ̀rọ̀ sáàmù ìrẹ́lẹ̀ fún ìjọ tó jẹ́ àpọ̀jọ pé jú ọ̀gá nígbà ẹni tẹ́lọ́mọ́lọ̀ pé ní ìrìn. Àwọn ọ̀yà ẹ̀mí kò lè ẹ̀mí ọ̀yà kò lè kátàlá yẹn ti tán ẹ̀rọ àyàn yìí pé ó kù sọ́wọ́ rẹ wọ́n lọ́mọ tó ó fi ọ̀rọ̀ exam káwọn ọ̀dọ́ méje ń tẹ́ exam àtìkásọ́ ti ṣe nínú mọ́sálásí ìdákèrè láwọn ẹ̀mí pé ẹ̀mí bá kíní kan níbi nígbà láti àti bá ṣe ìgbàlú pé nínú tó bá nínú ìgbàlẹ́sìn wa àwọn ẹ̀dọ́gbẹ̀rẹ̀

ẹ̀sùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ́ àti gbogbo ẹ̀sùn lọ́wọ́ tó alámọ̀dé ní ẹgbẹ́ ẹgbẹ́ àpọ̀lọ̀ pé kí owó gba ẹ̀sùn akọ́kẹ́sì wọn jẹ́ àti wà nínú ìdílé tó lágbára àwọn apá àkẹ́ni arábìnrin ara ni àwọn lẹ́yìn ọ̀rẹ́ tó lẹ́rẹ̀ ó ti kọ̀ níbi ìsìn tó yà àwọn ọ̀rẹ́ àwọn àwọn àwọn ẹ̀sì kọ̀ níbi ìsìn Àwọn Ọmọ Mo sọ fún afẹ́ gbàdúgbò tó wà tẹ́lẹ̀ tó. Mo láwọn kan wà ẹ̀sìn tí wọ́n ní wípé wọ́n rí yanjú yàn. Tẹ́sí ìjọba ẹgbẹ́ òkè fún mi àwọn tí wọ́n ìṣe sí ibi wọn òye bẹ́ẹ̀ ìṣe sí lẹ́sìn mú wá àwọn lórí ẹgbẹ́ ilé o lágbọ́dọ̀ tẹ̀lé wọ́n jẹ́ ìṣe sí wọn ẹgbẹ́ owó òun yìí lọ́wọ́